pákó pákó pákó pákó means wood board pákó means wood board mo fi pákó sábẹ́ ibùsùn mo fi pákó sábẹ́ ibùsùn